Ekele ìlú Istanbul làwà tí a wà lórí metro tí ẹ bá rí ìta máa ń sọ nílé ní gbogbo ìgbà òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé ṣẹ́rí gbogbo tẹ̀ ń wò yìí òun ṣe miracle ohun tó possible ni ohun tó durable ni ohun tó é ṣe ni púpọ̀ náà àwọn èèyàn nílé ẹ̀rù máa ń bà wọ́n torí pé wọ́n ní ta bá kúrò nínú Nàìjíríà ìbòlẹ̀ fẹ́ wa lọ àwọn bí tafẹ́ fún wá lé léyò ibi tó máa ṣàǹfààní fẹ́mi tó máa ṣàǹfààní fún wọn tí gbogbo wa máa ní opportunity láti lè ní nǹkan tí a máa ṣe níbẹ̀ òun ni ìta ń ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan sí èyí tẹ̀ ń sọ pé ká dúró nínú nàìjíríà ká election ìbéèrè mi ni pé kí ni election ta ti ń ṣe láti joy iṣẹ́ wo ló ṣe fún wa advantage wo ló fún wa kò fún wa lẹ́yìn tó ní gbogbo gbà pé àfi ká dá dúró òun nìkan ní option tí a ní. Eh, àfi ká dá dúró òun ní option tá a ní so technology ti wà láti replicate gbogbo tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ká sì wà nínú nàìjíríà àwa náà ṣe nàìjíríà mọ̀ kò ń ṣèjà kò ń ṣe àbáyọ̀ kankan jà ìná àdẹ̀báyọ̀ kankan ṣe wàhálà ní tàn sọ ni pé we want a referendum láti decide whether a fi wà nínú nàìjíríà àbá sí nínú nàìjíríà so a ti ń bọ̀ lókè train station yẹn ẹ bá ń gbé kámẹ́rà yẹn padà lọ sísàlẹ̀ pé níbi tí a ti ń bọ̀ lábẹ́ kan so ìná àwọn ọmọ ìlú yìí náà ti tán gbádùn nítorí pé àwọn bàbá ńlá wọn ó sì wàhálà ní lórí òun náà ṣe ń gbádùn ẹ̀ nísìnyí ẹ máa bá wa ká lọ yẹmí kàkè station ní àwà lẹ́nìí tí a ti ń ṣe fídíò yìí ní èmi thirteenth of December twenty twenty one ẹ̀ẹ́dẹ́gbàdà wo aago aago kan àbọ̀ ó fẹ́ lọ lù ni màá tún máa padà wá láti máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa gbogbo tẹ́ ń wò yìí kò ń ṣàdúrà kò ń ṣe kinní kan innovation ni wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni no going back Yorùbá nation now Yorùbá nation now lẹ́ẹ̀kan sí gbogbo tí bàbá wa ti Sunday Adéyẹmọ Ìgbòho ṣà gbogbo tó ń fẹ́ fún àwọn ọmọ káàárọ̀ òjìlé lélẹ́yìí o èyí tó ń fẹ́ fún wa lélẹ́yìí pé kí a lọ́pọ̀túnítì opportunity tó sí nílé òun ni ti Sunday òun ló ń sọ fún wa so lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Koiki Media, bringing the world closer to your steps.